نعم بسم الله الرحمن الرحيم المبادئ الصرفية أو علم الصرف الدرس الثاني ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ sọ́rfù wa wọ́n ní àkọlé rẹ̀ ní ma yadkhuluhu sọ́rfù wà ma la yadkhuluhu ìyí tí sọ́rfù lè wọ̀ àti tí sọ́rfù ò lè wọ̀ ẹgbẹ́ kìí ṣe gbogbo ọ̀rọ̀ lálẹ́ sọ̀rọ̀fà rẹ̀ kí náà ń pè ní sọ̀rọ̀fà ní pílá lè gàyàrọ̀ rẹ̀ ká yí padà ká hà wálà rẹ̀ láti ibì kan síbì kan tó ti yé gbogbo ẹ̀kọ́ ó ti kọ́kọ́ já mọ̀ wípé àwọn àpòhàn mú sọ̀rọ̀fà wà àwọn orúkọ tó ti yí padà wà tó ti yé àwọn àpòhàn fún ìlú tó ti yí padà wà bẹ́ẹ̀ náà ni nínú sọ́ọ̀fù àwọn fún ìlú kan ò ti yí padà bẹ́ẹ̀ náà ni àwọn àtúmáwó kan wà tí ó ṣe yí padà àwọn kan ò ṣe yí padà so ẹni wá fẹ́ mọ sọ́ọ̀fù méjèèjì yẹn la gbọ́dọ̀ mọ̀ dáadáa tó jẹ́ pé ẹmọ ga kí kan wá sọ pé kò ṣe yí padà nísìnyí ìyẹn ni wípé ẹ ẹ lè fún ní kẹsọ̀rọ̀ tó ti yé ẹ̀hẹ́n gbogbo àwọn a bá dénú ẹ̀ ayé wa dáadáa tí àwọn eléyìí o bí wọ́n ṣe wà lélẹ́yìí félò máa dé sùlááfí ó wà fẹ́lò máa dé rùbáyín ó wà tó ti yé ẹ̀hẹ́n sùkálukú ló ti ní structure tí ó máa ń bá wa nínú sùláṣí ìyẹn náà wá wà pé pé tó bá ti fẹ́ bọ́ sí jámù báyìí no going area kò bá jẹ́ mín kìíní kan tó ti yé bẹ́ẹ̀ náà ni àwọn àsìmọ́ òun náà so ká sáré lọ sínú examples wọ́n ní amsila dákọ̀lá lè mùsùlùmọ́ dákọlá lè mùsùlùmí alìmọ́sídà mùsùlùmí ó ti wọnú mọ́sálásí ẹlẹ́ẹ̀kejì yádìkọlù lè mùsùlùmí alìmọ́sídà mùsùlùmí ó ń wọnú mọ́sálásí bá fi ń sọ̀rọ̀ yìí ó dìkọlù ayú alìmọ́sílùmí alìmọ́sídà ìrẹ́ mùsùlùmí ó yá wọ mọ́sálásí ti tọ́ ipa tó lè wúlá nìyẹn alimọ̀tàìlú màbúbùn ẹni tí wọ́n ń ṣe gbìyànjú ẹni tí èsọ́lẹ̀ akin ọmọ nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n mọ́ ń fẹ́ràn rẹ̀ alimọ̀tàìdá ni màbúbá ni àwọn èèyàn méjì tó jólúgbìyànjú wọ́n sì mọ́ ń fẹ́ràn àwọn méjèèjì alimọ̀tàìdú náà màbúbùn àwọn olùṣègbìyànjú tó pọ̀ wọ́n sì jẹ́ ẹni tí wọ́n fẹ́ràn ẹ̀rí àti àsìmọ́ òtò wà ń bí méjèèjì yẹn ń kọ́ o yàdìkólò hó àsọ̀rọ̀ alẹ́sà kàdálì ó yí padà mínàlìmọ́dí ìlàlìmọ̀dọ́rí wà ilá àmù wà mínàlìmọ́fúrọ́dí ìlàlìmọ̀sánà wà ilá alìjámọ̀ìn tó ti yé na àwọn irú àwọn ọ̀rọ̀ báyìí tí sọ́rífù wọnú ẹ̀ nìyẹn na wọ́n ní mọ́lá ìyàdè kólóhù sọ̀rọ̀ àwọn kan tí sọ́rífù ò lè yí padà bó ti wà àwọn kíní o uruf so ti yé uruf tó sọ́rífù ò lè gun orí ẹ̀ ẹ̀ lè yí padà ẹ̀ lè yọ kú ẹ̀ sì lè ṣe kíní ẹ̀ lè fi kún tó sọ́rífù ògùn yẹn so nínú rẹ̀ ní níìmà tó bá ní níìmà pé á ní tó da nìyẹn wọ́n fi wọ́n fi níìmà lè mọ́wùlà ẹ̀hẹ́ wà níìmà nàṣẹ́ níìmà lè hàmàlì ẹ̀kúṣẹ́ tó ti yé tó ní ìmà ní ìmà náà ní ìmọ̀ bá lọ kò lè gba bátíá kò lè gba kíni kẹsìrọ̀ bí sà ní tó burú náà mọ́ lè opposite ní ìmà tó ti yé gẹ́gẹ́ bí ìkan náà afọ́ olórin ṣe sọ ó ní ìdáàmọ́lfà kíhò bí bá adélà àmìr fàbí ìsàlẹ̀ àmìhìrò fàbí ìsàlfà kí wípé ìdáàmọ́lfà kí bí bá adélà àmìr onímọ̀ bá fi ń lọ síwájú ẹ alágbára aláṣẹ ìlú bí ọba àbí bí olówó wọn ni fàbíìsà fàbíìsà yẹn là ń fàbíìsà láàánú ìrọ̀ fàbíìsà fàkì á yóò mọ̀ burú fún àmírù yìí o ọba yìí o yóò burú fàfà náà ẹ nílé bara ní tòótọ́ tó báyìí kó bá sọ òótọ́ ni tàmírù ó dáa ìwọ tó sòtọ́ ọ̀rọ̀ yẹn náà kọ́ ìwọ náà sèfù ní ọwọ́ aburú ọba ṣùgbọ́n tó bá ti jẹ́ pé rìfáàsì dìkè ẹjọ́ sórí ibú papọ̀ ni ọba gbowó fún ọ ìwọ náà ò lè sọ òótọ́ fún ọba ẹjọ́ wọ gbó papọ̀ wá ní ìdáàmọ́lẹ̀ àmì ìrùn bíbá bílfàkì ìdáàmọ́lẹ̀ àmì ìrùn bíbá bílfàkì fani ìmọ̀lẹ̀ àmì ìrùn fani malfaki fani ìmọ̀lẹ̀ àmì ìrùn fani malfaki mo fẹ́ pé ọba àbólórí àbólówó ní bá ń wá àfá káàkiri òun ló ń kànlẹ̀kùn àfá àmútú ti dé o ìwọlẹ̀ tó fẹ́ kọ́ wa yìí ó ní fani ìmọ̀lẹ̀ àmì ìrù fani malfaki ó ní àti àmì ìrù àti àfá onímímọ́ náà so wọ́n ní léìsà ismun láyé àsọ́ra bí áàfún aráàfẹ́ tó ní ó lè change so di léìsà rárá wọ́n ní léìsà lè bẹ̀rù àtúwálò kìbálà lè mọ́ ṣeré kí lè mọ́ gírí wà lè mọ́ gírí so léìsà mọ́ ń lè fún àà ah, rárá kò rí bẹ́ẹ̀ ó yẹ kìí ṣe wọ lẹ́yìsà kìí sóhun tó ti yé láàtù ṣeéhánì àmì ìṣe àgbàfà o láàtù ṣeéhánì àmì ìṣe àgbàfà láàtà ṣeéhánì ò jámọ́ kankan láàtà ṣeéhánì tó ti yé ó yàtọ̀ sí ṣeéhánì ti sheikh nìyẹn ṣeéhún oní ti bí yẹn láàtà ṣeéhánì ò jẹ́ nǹkankan ò jámọ́ nǹkankan sọ lẹ́ìsà alẹ́bì ẹgbẹ́ ismu ni náà òun náà yí padà ṣùgbọ́n ilé sọ̀yẹn di méjì ó lè di mẹ́ta tó ti yé alẹ́bì alàzáni alẹ́zínà mọ́n òun náà kò ní yí padà mọ́ta ẹlẹ́kẹta míín fi ìlà àlá àlbà àwọn ò lè yí padà ṣùgbọ́n tó bá tẹ̀lé wọn ní àtìmọ́ọ̀wò àwọn yẹn lè ṣe kí ni wọ́n lè yí padà náwọn ni albahth ìwádìí ìstúmílá ti ádìlà àmtìlà aláàfọ̀hálì wà àtìmọ́yí wà òrófin wọ́n ní àwọn examples yìí kó sínú àwọn àfọ̀hálì fín ìlú àwọn àtìmọ́ àwọn orúkọ wà òróf àti òróf fàmìnádìí ilẹ̀ kalimat wọ́n ní nínú àwọn mọ́là ikọ̀ àtàgìyè àwọn nǹkan tó ṣe pé àwọn àyípadà bá wà mí ní á mọ́lá mìtàgẹ́ yàr bẹ́ẹ̀ náà ló ń bẹ nínú rẹ̀ tí àyípadà ò dé bá fàínà fíìlà pé dájúdájú tẹ ríru fíìlù dákọ́là mínà tọ̀ ibá ti lè wúlá tàgáyàrọ̀ mínà lèmọ́dí ìlàlèmọ̀dọ́rẹ̀ ìwà ìlàlámù òun yípadà láti mọ́dí ní lọ ní tí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ àti àṣẹ lẹ́yìnà òfin lù mùtàsọ́rì fún bìkì láàfi wọ́n torí pé òun jẹ́ fíìlù mùtàsọ́rì fíìlù tó lè yí padà bìkì láàfi pẹ̀lú ìyapa sí níhìmá wàbíìta wàlẹ́ìta sódíyé àwọn yẹn wọn lè yí padà wọ́n ní fíìlù làwọn yẹn náà sódíyé ẹ̀hẹ́n ó wá ní wàbí gbogbo ẹ̀ náà kọ́ ní fíìlù náà wọ́n ní wàfitọ́ ìbátí sáníyà ní ìpín ẹlẹ́ẹ̀kejì alẹ́tì bákìyà alàsúwárìà táwọn yẹn dúró sórí àwòrán tí wọ́n wà yẹn náà wàlámù yàmús á àtẹ̀gìyè tí àyípadà kankan ò bá lẹ́ánà àfọ̀hálù jáàmìdà wọ́n tó di pé kí ni àwọn jẹ́ kí ni o àfọ̀hálù jáàmìdà àwọn fíìlú ọ̀bọ̀rọ̀ gidi táwọn yẹn ò lè yí padà gẹ́rù mùtàsọ́rìfà àwọn tí ò lè yí padà nìyẹn wà kálímọ̀ tí mùsítáhì wọ́n ní tàbá wo kálímọ̀ mùsítáhì dínà ńkọ́ o lókè láti nílà lè mọ́ fúrọ́bìlà àlùmọ̀tánà wọ́n ní wọ́n mú wá láti singular ẹyọ kan ìlàlùmọ̀tánà plus tóbi di méjì wàlẹ̀ jámù tó fi di ṣùgbọ́n tí àyípadà dé bá lè á nà àtórí pé kí ni ismu mutamakinu àwọn orúkọ tó rọrùn kí ó lè yí ni bi khilaf kalimat lè tó fi yapa àwọn kalimat àwọn ọ̀rọ̀ míì àlẹ́rí ismu nìyẹn náà tó ti yé mọ́ni ismu ni mọ́ta ismu náà ni ọ̀ká ní òró wọ́n ní fàyín náà hà torí pé àwọn nǹkan tá a sọ yìí làzámẹ́tì súwárò ha àbí súwárò ha wọ́n ní àwọn àwòrán ti ẹ̀yẹn ń kọ́ ó dúnnú mọ́ nǹkan náà ni ó wà bó ti wà lẹ́yìn àgbẹ̀rùn tàmọ́ ti na látàtàgbà ìyà torí pé kò rọrùn láti yí padà ojú kan náà ni wàlùkísùn lè àkíyè ó wà ní ìlà sí àlà àlùbá wọ́n ti wá rí òun náà ni ní ìlà sí àlà àlùbá wọ́n ní òrùkún wọ́n ní àwọn aráàfin ni o tùláàzìmù súwárò à tó ṣe wípé àwọn àwòrán wọn dúnúmọ́ni abadan permanent láíláí fàbímọ̀ tàkọ́dàmà àtùkọ́dìmù pẹ̀lú nǹkan tí a ti tìsíwájú yìí nísìn náà àríkù annatẹ̀gbìyì rọ̀ àwa mọ̀ wípé dájúdájú ó ṣe rí àwọn àyípadà ìnámọ̀ yálà akùlẹ̀ àsìmọ́ alìǹkàmọ́kínà yóò máa bá àyípadà ó máa dé bá àwọn orúkọ tó ń pè ní àwọn orúkọ tó rọrùn láti yí padà tó ti yé al-af'al al-mutasarrifa wọ́n ní bákan náà ni àwọn af'al tó ṣe wípé àwọn náà kọ mutasarrifa làwọn náà tó ti yé àwọn fíìlù tó ṣe yí padà wọ́n ní dúnà al-af'al yàtọ̀ sí àwọn orúkọ àwọn ìsí ọ̀bọ̀rọ̀ gidi àwọn èèyàn fílù yẹn àwọn èèyàn ò lè yí padà wàlẹ̀ àsùnmá gẹ́rọ àbí gẹ́rí alìmùtàmọ̀kínà àtàwọn orúkọ tí ò ṣe yí padà náà wàlẹ̀ òró àtàwọn òró tó ti yé nígbà àwọn kan tí ò ní yí padà ní kí ni o àlàfọ́n àlò àlìjámídá wàlẹ̀ àsùnmọ́ gẹ́rú alìmùtàmọ̀kínà wàlẹ̀ òró tó ti yé àwọn kan tí ó mọ yí padà òun ni àfààlù alìmùtàsọ́rífà wàlẹ̀ àtùmáwó alìmùtàmàkìnà náà kò lásọ̀ kókó gbogbo àwọn tọ́ta wá sí lọ yẹn ni wọ́n fẹ́ sọmaráìtì fún wa yìí wọ́n ní àkọ́kọ́ yẹ́dùkúlù sọ́rùkù wọ́n ní sọ́rùkù mọ́ ń wọ alàlẹ́ àfààlù alìmùtàsọ́rífà àwọn fíìn ìlú tó ṣe yí padà mítlò gẹ́gẹ́ bí àpẹẹrẹ dákọlà yádókóló òdòkòlù wàyádìkòlò alàlẹ̀ àsìmọ́ ìyá alìmùtàmọ́kínà bẹ́ẹ̀ náà ló tún máa ń wọnú àwọn orúkọ tó jẹ́ mùtàmọ́kínà mislo àpẹẹrẹ tilmizin akẹ́kọ̀ọ́ kan tilmizain akẹ́kọ̀ọ́ méjì talamiza àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wàlà yẹ́jìrì sọ́rùkù alàlẹ̀ àfọ̀hánlẹ̀ àjámìdà wọ́n ní sọ́rùkù ò ní ṣẹlẹ̀ sí àwọn àfọ̀hánlù tó jù àjámìdà mislo ni'ima leisa bíẹ́sà àwọn àfọ̀hálù jámídà ni ẹ tó ti yé wọ́n ní wàhálà alálẹ́ àsìmáyí gẹ́rí alìmùtàmọ́kìnà bẹ́ẹ̀ náà ni kò ní ṣẹlẹ̀ sí àwọn orúkọ tí ò ṣe yí padà nísìlò àpẹẹrẹ hada man alẹ́dì mọ́ta àyìnà wọ́n ní níparí wàhálà yájírí alàlẹ́ òrófè wọ́n ní bẹ́ẹ̀ náà ni kò ní ṣẹlẹ̀ sí àwọn aráàfin nísìlò àpẹẹrẹ fi ila, lákínà rúbà ilá so àwọn àdájọ́ àwọn kìíní ẹni ẹni pé ẹni tí ó wà mọ sọ́ọ̀fù nǹkan tá a wá gbọ́dọ̀ mọ̀ nìkan mẹ́ẹ́ kọ́ńtísọ́nà méjì yẹn àmọ́ àwọn ọmọ tìwádìí pé àwọn nǹkan wo ni àfọ̀hánlò mùtàsọ́rífà àti àtìmọ́wò mùtàmọ́kínà tó ti yé àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àwọn nǹkan wo ni àfọ̀hánlò jámídà àti àtìmọ́wò gẹ́rú mùtàmọ̀kínà àgbọ́dọ̀ mọ̀ wọ́n ẹlẹ́ẹ̀kẹta àwọn àwòrúfin yẹn ìyẹn ti wà lápòpọ̀ tó ti yé tó tẹ́yìn bá ti lè kẹsẹ̀ járí ní agbègbè mẹ́tẹ̀ẹ̀ta yẹn sọ́fù ìjẹ́ wàhálà fún mọ́